àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sí àrá ìròyìn ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kan jọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí Ìpàdéọlá ṣàjẹ̀wò kó tó wà nínú ìròyìn náà àwọn gómìnà ti sọdún pé wọ́n sì ń ṣe àpérò lọ lórí owó òṣìṣẹ́ tó kéré jùlọ eléyìí tí wọ́n sì fi síta ní kòpẹ́kòpẹ́ àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà EFCC ti sọdún pé èyíkéyìí iléèwé ilé ìgbafẹ́ àti àwọn ibòmíràn tó bá ń fi owó ilẹ̀ òkèrè ṣe káràkátà wọn òun náà máa rí pọ́n ojú àjọ ọ̀hún àjọ tẹlẹmúyẹ́ ti sọmọ pé kì í ṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ló ṣekú pa arákùnrin kan eléyìí tí àwọn kan yìnbọn pa nílé epo kan nípínlẹ̀ èkó ilé-ẹjọ́ ti dá gómìnà adémọlá adélékè lọ́wọ́ kọ́ láti má ṣe fi ọba tuntun jẹ nípínlẹ̀ ọ̀ṣun ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti yí ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ kogipo eléyìí tó lòdì sí ti àjọ efcc ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tẹ àwọn afurasí afiniṣètùtù ọlà mẹ́wàá ló sì ká ẹ̀yà ara eh, èèyàn mọ́ ọ lọ́wọ́ lọ́lọ́kanjọ̀kan ìjọba ìpínlẹ̀ èkìtì ti bọwọ́ lu owó tó tó bíi mílíọ̀nù lọ́nà okòólélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́fà three hundred fourteen million naira gẹ́gẹ́ bí owó tó ń fi ra àwọn nǹkan tó nílò lọ́fíìsì fáwọn òṣìṣẹ́ Ọbásanjọ́ ló ti ṣiṣẹ́ lójú fífún àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lóúnjẹ kan eléyìí tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí tó sì pọ̀ níye òun náà máa fẹ́ fi oúnjẹ òun kárí. wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn máa láǹfààní àti gbọ́ nígbà tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà dé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ló ti yan basirat damilọla masha tó jẹ́ ọmọ gbajúgbajà olórin fuji lórílẹ̀‐èdè yìí ìyẹn king wasiu ayinde masha tí gbogbo ènìyàn mọ̀ sí kwamwan gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ àjò ìròyìn sọ́ni mọ̀ wípé nínú fọ́rọ̀ kan ni ìlúmọ̀ọ́ká akọrin ọ̀hún ti ń kí gómìnà sanwóolu mẹ́sàn-án mẹ́wàá tó sì ń kọrin wípé torí ipò titun ti damilọla ọ̀hún náà ni òun ṣe ń dúpẹ́ fọ́rọ̀ ọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́nifẹ́re bẹ̀rẹ̀ sí ní fi kíni wọn ránṣẹ́ sí Dámilọ́lá kú oríire ipò titun ọ̀hún Wùmí tó jẹ́ aya gbajúgbajà olórin tàkasúfè tó papòdà ní kò pẹ́ yìí ìlérí olúwa ọ̀làdìmẹ́jì alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ni ó ti sẹ́kànlẹ̀ wípé òun kò ṣe àyẹ̀wò ta ló lọ́mọ ìyẹn DNA méjì lórí ọmọ tó bí fún olóògbé ọ̀hún Liam síwájú èyí ni ògbóǹtarìgì akọ̀ròyìn kan ti fi léde wípé gbajúgbajà òṣèré eré àgbéléwò yorùbá kan pẹ̀lú wùnmí ni wọ́n ti yọ́ lọ ṣe àyẹ̀wò ta ló lọ́mọ ìyẹn dna ọ̀hún lórí liam ṣùgbọ́n nígbà tí Wùmí ń bá àwọn akọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ẹ̀sùn ọ̀hún lọ́jọ́bọ̀ àná ó ní irọ́ pátágbà ni ẹ̀sùn náà wípé òtítọ́ kan kò sí nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án bí ẹ kò bá gbàgbé wípé kí Mohbad tó dolóògbé ní awuyewuye ta ló lọ́mọ ọ̀hún ti ń jà ròyìnròyìn tí Joseph Aloba tó jẹ́ bàbá Mohbad pàápàá ti wà lọ́rùn Wùmí láti ṣe àyẹ̀wò náà kí òun lè mọ̀ bóyá ọmọ ọmọ òun ni Liam jẹ́ ló òtítọ́ àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti rọ́wọ́ tó oríṣiríṣi àwọn ọ̀daràn tó ń da àlàáfíà ìlú láàmú ní ojú ọ̀nà Kaduna sí Àbújá láti ìbẹ̀rẹ̀ ọdún 2024 yìí lára àwọn táwọn agbésùmọ̀mí tó ṣe ìkọlù sí iléèwé gíga fásitì ti Greenfield pẹ̀lú àti àwọn tó ṣe ìkọlù sí reluwé Àbújá sí Kaduna nígbàtí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí ń fi àwọn ọ̀daràn náà hàn lọ́jọ́bọ̀ àná níléeṣẹ́ ọlọ́pàá tó kalẹ̀ sílùú Kaduna ó ní lábẹ́ àṣẹ ọ̀gá àgbà ọlọ́pàá láti sa gbogbo ipá kí ọwọ́ lè ba àwọn ọ̀bàyéjẹ́ ọ̀hún làwọn ti fi ọkọ̀ bàálù ìyẹn ojú òfurufú ṣọ́ gbogbo agbègbè náà kó tó di wípé àwọn rọ́wọ́ tó àwọn afurasí adigunjalè mọ́kànlélọ́gọ́rin eighty one àwọn afurasí ajínigbé tó tó ogójì forty àwọn afurasí agbénipa mẹ́tàléláàádọ́rin seventy three àwọn afurasí afipábánilòpọ̀ mẹ́rìndínlógójì thirty six àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjìlélógún twenty two pẹ̀lú àwọn méjìdínlọ́gbọ̀n mìíràn ìyẹn twenty eight tí ẹjọ́ wọn ní ṣe mọ́ ìwà ọ̀daràn pẹ̀lú ó wá ṣe àfikún rẹ̀ wí wípé àwọn ti gba àwọn ìbọn abẹ́nurúná mẹ́rìndínlógún ìyẹn sixteen àwọn ohun ìjà olóró tó lé ní okòólénígba two twenty six àpò ajílẹ̀ tó tó ọgọ́rùn-ún mẹ́fà six hundred ọkọ̀ méjìdínlọ́gbọ̀n twenty eight àti iye owó tó lé ní mílíọ̀nù mẹ́ta bákan náà ni wọ́n ní àwọn ti dá àwọn méjìdínlọ́gọ́jọ kan sílẹ̀ ní òmìnira láti máa lọ ilé wọn lálàáfíà láwọn tí wọ́n ṣe àgbákò ìjínigbé lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n sì ní wọn yóò máa fojú wọn ba ilé ẹjọ́ olúwaṣèyí ṣòwùmí ló ń jábọ̀ fún ìkànnì yorùbá broadcasting network ybn ẹ káàbọ̀ padà àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti sọ ọ́ pé àwọn ò tí ì faramọ́ àwọn owó eléyìí tíjọba àpapọ̀ ti kéde rẹ̀ gẹ́gẹ́ bíi ẹ̀lékún owó fún àwọn òṣìṣẹ́ báyìí ìjọba àpapọ̀ ló ti kéde owó tó lé ní ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ìdá ọgọ́rùn-ún sí ìdá márùnléníọgbọ̀n nínú ìdá ọgọ́rùn-ún ìyẹn twenty five percent to thirty five percent gẹ́gẹ́ bí owó ẹ̀ẹ́lékún fún owó oṣù àwọn òṣìṣẹ́ lọ́wọ́ yìí eléyìí tí ó sì bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún tí a wà ń bẹ̀ yìí tí a bá pé àjọ àwọn òṣìṣẹ́ náà ló ti gbé owó tó tó ẹgbẹ̀rún lọ́nà okòólé lùgbà ó dín márùn six hundred and fifteen thousand naira gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jùlọ síwájú ìjọba ṣùgbọ́n àwọn gómìnà nínú àtijáde kan látọwọ́ ẹni tó jẹ́ alága ìparíjọ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàíjíríà ìyẹn gómìnà abdulrahman abdulrasaq ti ìpínlẹ̀ kwara sọ ọ́ mọ̀ pé ìgbìmọ̀ tó ṣì ń jíròrò lórí káràkátà àti ìdúnàdúrà lórí owó oṣù ọ̀hún ó ní kò tí ì orí ọ̀rọ̀ ọ̀hún jóná lórí ayé tí wọ́n kéde gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù wọ́n ní àwọn gómìnà náà ni wọ́n sì ń forí korí láti mọ iye owó eléyìí tí wọ́n kéde rẹ̀ tí ó sì jẹ́ eléyìí tí gbogbo wọn lè láǹfààní àti san gẹ́gẹ́ bí àwọn gómìnà ti sọ wọ́n ní owó tí wọ́n ó kéde ọ̀hún ló gbọ́dọ̀ jẹ́ eléyìí tí yóò rọ̀ àwọn gómìnà lọ́rùn láti san tí kò sì ní wà lé wọn lọ́rùn àwọn olùtọ́jú aláìsàn àti agbègbè tá mọ̀ sí nurses and midwife ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti gbójú ọ̀gàn sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tán sọ ọdún pé àwọn ìbéèrè wọn lọ́kànjọ̀kan tó ń béèrè fún ni ìjọba gbọ́dọ̀ dáhùn sí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fún ìjọba ní ọjọ́ mẹ́rìnlá láti fi wá ìyanjú sí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ti ké sí gómìnà Ṣèyí Mákindé pé ó gbọ́dọ̀ tètè mú àwọn ìbéèrè wọn ọ̀hún ṣẹ bí bẹ́ẹ̀ kọ́ wọn ó gùn lé ìyanṣẹ́lódì eléyìí tí ò ní lọ́jọ́ ní àwọn ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan ni àwọn ti fi tó jẹ́ gómìnà létí nínú lẹ́tà àwọn tó jẹ́ ti eléyìí tí wọ́n fi ọwọ́ sí lọ́jọ́ kejì oṣù kẹta tí a wà nù rẹ̀ yìí àwọn ìbéèrè wọn sì ní gbígba àwọn òṣìṣẹ́ sí ẹnu iṣẹ́ láwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba ṣíṣe àtúnṣe lórí àwọn ọjọ́ eléyìí tó wà lórí àwọn lẹ́tà ìlọsíwájú eléyìí tí wọ́n fún wọn bákan náà ni àtúnṣe sí àwọn owó oṣù ọlọ́kanòjọ̀kan tó jẹ́ tiwọn láì gbàgbé ti ìtẹ̀síwájú lẹ́nu ètò ẹ̀kọ́ wọn wá ké sí gómìnà láti ti gbérapá kí ó sì rí i pé ó dáhùn sí àwọn ìbéèrè ọ̀hún tẹ́wà pé ilẹ̀ nàìjíríà ló yẹ pé lọ́wọ́ ìlú ti ń kojú bí àwọn tó jẹ́ olùtọ́jú aláìsàn ṣe ń ya kẹ̀tíkẹ̀tí kúrò lórílẹ̀‐èdè nàìjíríà máa lọ sí ilẹ̀ òkèèrè àjọ tó ń gbógun ti àkóyawọ́ àti ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè nàìjíríà yẹn economic financial crimes commission efcc ló ti sọ ọ́ náà pé òun ti bẹ̀rẹ̀ sí ní máa gùn lé àwọn ilé ẹ̀kọ́ ilé ìtura àwọn ilé ìtajà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìtọ́jú pé owó tilẹ̀ òkèèrè náà fi ṣe pàṣípàrọ̀ dípò owó náírà torílẹ̀-èdè nàìjíríà ní irúfẹ́ àwọn wà báyìí ni àjọ òun ti sọdún pé òun lè faramọ́ àti pé ó jẹ́ àwọn ìgbésẹ̀ ilé ìtọ́jú ń kí ẹrù máa wọ owó náírà lọ́rùn ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún ìyẹn alàgbà délé oyèwálé lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ ọdún pé irúfẹ́ àwọn wà báyìí ni ó ṣètẹ́wọ́gbà lórílẹ̀‐èdè nàìjíríà torí pé àwọn ò ní lajúlẹ̀ báyìí kí gbogbo ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ó máa mú kí ara máa ní owó náírà lẹ́gbẹ̀ẹ́ tí àwọn owó ilẹ̀ òkèèrè kó máa tẹ̀síwájú ó ní ìgbìmọ̀ ẹlẹ́ni ẹgbẹ̀rún méje seven thousand task force eléyìí tí wọ́n gbé jáde òun ni ó máa fojú líle kò tí ó sì máa fi pé èyíkéyìí àwọn ilé ìwòsàn ilé ìtajà tàbí àwọn ilé ẹ̀kọ́ tó fi mọ́ àwọn ilé ìtura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ń lo owó tilẹ̀ òkèèrè láti máa fi ṣe pàṣípààrọ̀ àbí káràkátà wọn òun ni wọ́n máa fi ojú winá òfin ti ìjọba. àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí a mọ̀ sí DSS ló ti sọ mọ̀ pé kì í ṣe àwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n ṣekú pa arákùnrin kan eléyìí ti bí ìṣẹ̀lẹ̀ tó wáyé nílé epo kan nípínlẹ̀ Èkó arákùnrin ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ tohib enafẹ́ òun ni àwọn ẹ̀ṣọ́ aláàbò kan ṣùgbọ́n gba ẹ̀mí rẹ̀ níbi ilé epo tó jẹ́ ti àjọ elépo ilẹ̀ wa ti àmọ̀ sí NNPC tó wà ní agbètì ọbalẹ́ndé níbi tí wọ́n ti jọ wà lórí ìlà ní lásìkò tí àwọn ológun kan eléyìí tí fẹ́ wọ́n wọlé lọ́nà àìtọ́ ó ní àwọn tó ti wà lórí ìlà ọ̀hún fara nílé tí ẹni afẹ́sì jẹ́ ọ̀kan lára àwọn tó léwọ́ fún wọn ọ̀nà ká tó fọ̀ ni àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní ìbọn tó sì jẹ́ pé àṣìta ìbọn ọ̀hún òun ló gbẹ̀mí ẹni afẹ́ nípa ìfọnáfọnṣu eléyìí ló sì mú kí fàákájà kó bẹ́lẹ̀ tí àwọn aráàlú sì fa ẹ̀gbínú yọ tí wọ́n sì ń nàka àlébù sí pé àwọn tó ṣiṣẹ́ ọ̀hún ló jẹ́ àwọn òṣìṣẹ́ ti àjọ DSS ṣùgbọ́n lásìkò tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún sọ̀rọ̀ ó ní kò sí òótọ́ ló kan nínú ìròyìn ọ̀hún àti pé bí àwọn aráàlú bá fẹ́ mọ àwọn tó ọ̀rọ̀ ọ̀hún símọ́ lórí ìṣe nìkan kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ìjọba àpapọ̀ ló ti kéde pé agbára iná ọba tó tó bíi okòólélẹ́gbẹ̀ta ó lé márùn-ún six hundred and twenty-five megawatt òun náà tún ti pèsè báyìí lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n sì taari ẹ̀ sí ibùdó agbára iná lélẹ̀ tó jẹ́ iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àpapọ̀ owó iná ọba òun ló jẹ́ kí àpapọ̀ iná ọba tá a lórílẹ̀‐èdè nàìjíríà kó jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin àti ẹgbẹ̀rin ìyẹn four thousand eight hundred. alákòóso fún ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà alàgbà adébáyọ̀ adélábù ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní àwọn ìgbésẹ̀ ọlọ́kan òjọ̀kan ọ̀hún ó ní wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ tó jẹ́ pé àwọn ibùdó agbára amúnáwá kéékèèké ilé ìtànṣe sípínlẹ̀ èkó àti ilé ìtànṣe sípínlẹ̀ èkó tó bá wọn ṣiṣẹ́ lójú ẹ̀ ló jẹ́ ọ̀kan láti ra àwọn irúfẹ́ rẹ̀ ilé ìtànṣe káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ kí iná ọba kó tún gbèrú sí lórílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn ìfojúsùn ìjọba ní láti pèsè ó kéré tán agbára iná ọba tó tó bí ẹgbẹ̀rún mẹ́fà ìyẹn six thousand megawatt bẹ́ẹ̀ ló sọ ọ́ náà pé àwọn ibùdó agbára iná tó jẹ́ ti iná ọba kéékèèké ọ̀hún náà ti ṣe sí àwọn agbègbè ọ̀kẹ́nẹ́ àmúpo potiskum akpo ajá bírínkẹ́bì àti àwọn apá àbòmíì lórílẹ̀‐èdè nàìjíríà ó ní bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan tí ìjọba ń gbé lọ́wọ́ yìí láti ṣe àtúnṣe sí ọ̀rọ̀ tó ní ṣe iná ọba ni kò ní lọ lẹ́rọ̀ bí ó ti jẹ́ pé àwọn kan yóò fẹ́ gbójú àgàn síjọba ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yín nígbà tí àwọn aráàlú bá lè fara dà á pẹ̀lú ìjọba dídùn lọ́sọ̀ọ́sọ̀ yóò sì dúró kété lórílẹ̀‐èdè nàìjíríà ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ló ti ní kí gómìnà adémọlá adélèké láti má fi jẹ ọba tuntun jẹ nílùú ire ìyẹn ọba rẹ̀wá pé gómìnà adeleke ló ti yọwọ́ kílàǹkọ́ ọba adémọ́lá pọ́nlé tó jẹ́ ọba ààrẹ tìlú ìrẹ́ ọ̀hún eléyìí tó pé lẹ́yìn tí gómìnà tẹ́lẹ̀ rí gbóyèga oyètọ́lá tó fi jẹ ó ní ṣùgbọ́n lásìkò tí adeleke débẹ̀ òun ló ní àwọn àbá tó wà nínú ìwé òfin kan ló ti yọ ọba ọ̀hún kò eléyìí tó sì kéde tó jẹ́ ọba tuntun ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó wà ní ipò ọ̀hún ṣùgbọ́n báyìí lásìkò tí ọba alayé ọ̀hún tí wọ́n fẹ́ yọ tí wọ́n yọ nípò ọ̀hún múrílé ilé-ẹjọ́ òun ló sọ ọdún pé kí wọ́n bá wọn kọ́ àfàró pé ìgbésẹ̀ ìgbàdé eléyìí tán fẹ́ ṣe fún ọba oyèlákin ọ̀hún ni kí wọ́n sì má jẹ́ kó wá sí ìmúṣẹ adájọ́ michael awẹ́ lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ tí ọba pọ́nlépè ọ̀hún sọ fún gómìnà adémọ́lá àti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun pé kí wọ́n má ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ìgbàdélé lórí ọ̀hún ní gbogbo ètò ọ̀hún nìkan sì yẹ kó ló wá pé ná títí wọn ò fi parí ìgbẹ́jọ́ tó ń lọ lórí ọ̀rọ̀ ọ̀hún adájọ́ ọ̀hún wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún tí a wà ń bẹ̀ yìí fún àtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ náà ẹ̀wẹ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ló ti fi ọwọ́ rọ́ ìdájọ́ ilé-ẹjọ́ ti ìpínlẹ̀ kogi kan tó fìdí kalẹ̀ sílùú lọ́kọjà eléyìí tí ó fẹ̀sùn kan àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu lórílẹ̀ nàìjíríà àti alága rẹ̀ Ọlá Olúkòyèdè pé wọ́n tẹ òfin lójú mọ́lẹ̀ nínú ìgbésẹ̀ wọn lójúnà àti ìnáwọ́gán gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún Yàyà Bello tàbí pé Yàyà Bello ló ti lọ sílé ẹjọ́ ọ̀hún tó sì sọ́nà pé kí ilé ẹjọ́ bá wọn dá àjọ EFCC lọ́wọ́ kọ́ láti má ṣe fi ọwọ́ ṣèkó òfin mọ́ òun ó ní gbogbo ìgbésẹ̀ eléyìí tí àjọ òun wá ń gbé lẹ́yìn náà ló dàbí ìgbà tó ń tàpá sí àṣẹ ilé ẹjọ́ ṣùgbọ́n adájọ́ ilé ẹjọ́ Joseph Oyèwọlé lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ sọ́dún pé kí ìbéèrè tí àjọ efcc tó ń béèrè pé kí gbogbo nǹkan sì dóná ni kó sì tẹ̀síwájú lójúnà àti rí pé wọ́n láǹfààní àti ṣẹ̀wọ̀n kí ó sì fi ọwọ́ rọ́ ìdájọ́ ti iléẹjọ́ gíga ti ìpínlẹ̀ kogi ọ̀hún sẹ́gbẹ̀ẹ́ kan ó sì sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ogúnjọ́ oṣù karùn-ún tí a wà nù rẹ̀ yìí láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti ya àwọn ibùba àwọn kọ̀lọ̀rọ̀sẹ̀ ẹ̀dá tó jẹ́ ọ̀daràn ní agbèyàbá ìyẹn nípínlẹ̀ èkó ó kéré tán àwọn afurasí tó tó bíi ogójì òun náà sì rọ́wọ́ tó alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin ló fi ọ̀rọ̀ léde lórí ẹ̀rọ ti ìkànnì abẹ́ẹ̀fọ́ rẹ̀ eléyìí tó ń jẹ́ x báyìí tó sọ ọdún pé láwọ alẹ́ òun ni wọ́n ya wọ àwọn agbègbè ọlọ́kanjọ̀kan ní agbègbè yaba ọ̀hún eléyìí tó ń sì rọ́wọ́ tó àwọn èèyàn ọ̀hún ó ní ìgbésẹ̀ òun kò yẹ̀yìn bí àwọn aráàlú ṣe kégbèjáde sí iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn kọ̀rọ̀ǹsẹ́ ẹ̀dá ọ̀hún lọ́wọ́ pé wọ́n máa ń mọ̀ọ́mọ̀ rẹ́bùrú àwọn èèyàn tó bá ń lọ tí wọ́n sì gba àwọn dúkìá wọn ibi tó ń lọ́wọ́ gbà wọ́n ní àwọn tó jẹ́ afurasí ọ̀nà sì kó lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè aláùsá ní ìlú èkó bẹ́ẹ̀ ló jẹ́ pé lẹ́yìn tí wọ́n ṣe àfọ̀mọ́ fún wọn àwọn mẹ́sàn-án nínú wọn níwádìí fi wọ́n pé wọn mọ́ mẹsẹ̀ tí wọ́n sì yọ̀ǹda wọn wọ́n ní àwọn mọ́kànlélọ́gbọ̀n ilé tó ni wọ́n fojú wọn ba ilé ẹjọ́ iléeṣẹ́ elépo ti shell ni ó ti tọ́ bọ ìwé àjọṣepọ̀ ńlá kan tó jẹ́ ti olówó rọ̀gùnrọ̀gùn mílíọ̀nù aláìmọye lélẹ̀ tí máa gbé ti pínpín afẹ́fẹ́ gáàsì ká ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìgbésẹ̀ ọ̀hún sì ń ṣe látàrí àjọṣepọ̀ tó wà láàrin igun méjèèjì ọ̀hún alukoro fún iléeṣẹ́ sọ́ọ̀lì ọ̀hún abimbola ezen nelson lásìkò tó ń fi ọ̀rọ̀ léde fáwọn akọ̀ròyìn sọ ọdún pé ìgbésẹ̀ ọ̀hún náà gbé lójúnà àti pé wọ́n pèsè afẹ́ gáàsì fún àwọn tó jẹ́ oníbàárà lọ́kànjọ̀kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún odidi ọdún odi ogún ọdún títí sí àkókò yìí ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe ọ̀hún pẹ̀lú mímáa rí ọ̀pá tí ó máa gbé afẹ́fẹ́ gáàsì tó tó bí oníbùsọ̀ mẹ́ẹ̀ẹ́dógún fifteen kilometres eléyìí tó pé yóò sì jẹ́ pé nígbà tí ó bá fi di abala tó gbẹ̀yìn ọdún twenty twenty five iṣẹ́ òun ti jẹ́ ṣíṣe gómìnà ṣèyí mákindé lásìkò tí ó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún náà bó ṣe bá ka ẹláyé fún iléeṣẹ́ ọ̀hún ó sì sọ náà pé ìgbésẹ̀ náà ló jẹ́ ọ̀kan lára àwọn àfojúsùn ìṣèjọba rẹ̀ láti jẹ́ kí ètò ọrọ̀ ajé kó túnbọ̀ gbilẹ̀ sí i ó ní gbogbo ilẹ̀kùn ìjọba ló wà ń ṣíṣílẹ̀ fún èyíkéyìí iléeṣẹ́ ọlọ́kanòjọ̀kan tó bá fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ìṣèjọba rẹ̀ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ṣiṣẹ́ ilẹ̀ ọ̀hún Ralph Gbogbo lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ mọ̀ pé ìgbésẹ̀ táwọn gbé ọ̀hún yóò tún jẹ́ kí ètò ọrọ̀ ajé kó tó rógógó sí i ní ìpínlẹ̀ Ọ̀yọ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba kan ní ìlú Òmàrán ní ìpínlẹ̀ Kwara Olúkáyọ̀dé Victor Olúṣọlá ló ti jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó fọmọyọ jùlọ níbi ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí UTME ilé ìtànṣe parí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí akẹ́kọ̀ọ́ ọ̀hún ló ní àkọsílẹ̀ máàkì tó tó bíi ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó lé méjì three hundred and sixty two marks bákan náà ló yẹ pé ó sì jẹ́ ọ̀kan lára àwọn tí ó máa fi gbàgbà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó ní máàkì tó pọ̀ jùlọ nínú àjọ ọ̀hún bó tilẹ̀ pé alága fún àjọ tó jẹ́ ti jambo ìyẹn ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdé ló sọ ọdún pé àjọ òun ni kò ní kéde akẹ́kọ̀ọ́ tó gba máàkì tó pọ̀ jùlọ lójúnà àti papòdé irúfẹ́ ìrírí tí wọ́n ní lọ́dún tó kọjá ó ní ààbò tilẹ̀ pé máàkì tí ọmọdékùnrin ọ̀hún gbà ló jẹ́ ilé ìtọ́jú pé ó tó kán lù lọ́gọ ẹnu ṣùgbọ́n wọn ò ní kéde ẹni tó gba máàkì jùlọ lọ́dún yìí ní akẹ́kọ̀ọ́ ọ̀hún ló jẹ́ pé ó jẹ́ ilé ìtọ́jú pé ó ti ní lọ́kàn láti lọ sílé ẹ̀kọ́ fáfitì ti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara láti lọ nípa ti àwọn ẹ̀rọ tó ń lo iná ọba bákan náà ni ọmọ ṣoṣo rí lẹ́yìn ìyá rẹ̀ ní ìpínlẹ̀ Ondo mẹ́rẹ̀ láti rí ọmọdébìnrin kan tó jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ elétò jókòó ṣe ìdánwò jáàmù tó wáyé kọjá ọ̀hún ìyẹn Ọrẹ́olúwa Dámilọ́lá eléyìí tó pé ó wá láti àgbè ti Ọ̀gbàjì Àkókò ní ìpínlẹ̀ Ondo òun ló pé òun náà ti gba òṣùbà káìláyé fún pé ó ní àkọọ́lẹ̀ máàkì tó tó bí lé kan three hundred and forty one níbi ètò ìdánwò tó wáyé kọjá ọ̀hún ni òun náà ló jẹ́ akẹ́kọ̀ọ́ tó tún ṣe dáadáa nínú ètò ti ìdánwò ti waec eléyìí tó ṣe kọjá eléyìí tó yẹ pé ó wà lára àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe dáadáa jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà tó bí ìsà ti àgbéyẹ̀wò ròyìn fún ti àṣálẹ̀ ṣe ń pákẹ́bọ̀ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tẹ àwọn afurasí eléyìí jẹ́ pé wọ́n kúrò nínú káfíńṣètò ọ̀la ní ìpínlẹ̀ ọ̀hún tó tó bíi mẹ́wàá ní àwọn èèyàn ọ̀hún lọ́wọ́ pé wọ́n kúndùn àti máa rí i pé wọ́n gbẹ̀mí àwọn aláìṣẹ̀ eléyìí tí wọ́n sì yọ ẹ̀yà ara wọn tà fún àwọn tí ó jẹ́ ó ń fi ní ṣètùtù ọ̀la alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tó ń fojú àwọn afurasí ọ̀hún hàn fáwọn akọ̀ròyìn sọdún mọ̀ pé ọmọdékùnrin kan ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n àdèmọ́lá akínlòsọ́tù ni ó jẹ́ ẹni tó jẹ́ aládarí ikọ̀ eléyìí tó jìngírin nínú kápánijayé ọ̀hún ó ní àwọn èèyàn ni wọ́n sì máa lọ sí ìtẹ́ òkú láti máa jí àwọn òkú ń bẹ̀ tí wọ́n sì máa yọ ìyá ara wọn lọ bákan náà ni wọ́n tún rí àwọn tó bá ń lọ tí wọ́n sì mú ọwọ́ àwọn ibi tó fi ṣe bùbà ilé ìtọ́ pé àlọ́ làásì rí kò sẹ́ni tí rí àbọ̀ wọn lára àwọn afurasí ọ̀hún láti rí ẹnìkan tó jẹ́ olóyè ìlú onífà kan ẹlẹ́sìn mùsùlùmí kan àti ti onítọ́jú nípa ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ìbílẹ̀ ní ẹ̀yà ara ọlọ́kan-ò-jọ̀kan náà ká mọ́ wọn lọ́wọ́ lásìkò tí wọ́n ya wọ ibùbí tó fi ṣe bùbà ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ní ètò wa bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ láti mọ àwọn tó tó kù nínú ikọ̀ ọ̀hún eléyìí tí wọ́n sì fojú àwọn tó ti rọ́wọ́ tó ọ̀hún ba ilé-ẹjọ́ ní kò pẹ́ kò pẹ́. a ní rí jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ ìtọ́ba pé ìgbà àkọ́kọ́ rèé wo ìkànnì ti Yorùbá Network YBN ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ sí nọ́mbà eléyìí tí ẹ̀ ń wò lójú ẹ̀rọ máwòrán yìí kí ẹ máa bá a gba ìròyìn ọ̀hún ní olùbó bó bá ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀ta aago rébètè òun tó máa ta yín lólobó láti mọ̀ pé àwọn ìròyìn ọ̀hún ti wà níkàlẹ̀ fún ìgbádùn yín bẹ́ẹ̀ lẹ sì lè pín àwọn àgbàálẹ̀ ìròyìn wa lọ́kànjọ̀kan lójú òpó ti ìbánidọ́rẹ̀ẹ́ yín ọlọ́kànjọ̀kan láti lè délé kódoko ẹ ṣeun ten thirty six thirty ń wo ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé àwọn ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kànjọ̀kan jáde ṣèyí ìpàdé ọlátúnjẹ oníròyìn ló ń dágbére fún yín pé ó dàrọ̀ ó ran ayọ̀ lásùn ire o.